ọmọ wa lè dùnmọ̀ lórúkọ mi àkàrà ògo làwọn èèyàn ń pè mí ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ ẹ jẹ́ kí a yẹ̀ ọ̀rọ̀ àkọ́sọ wò láti inú ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé orí ni wọ́n ti máa kà á o. ìwé yìí wà fún tọmọdé tàgbà lọ́kùnrin lóbìnrin ní ilẹ̀ èdè dúdú àti pàápàá ní ilẹ̀ yorùbá tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ tí wọ́n sì mọ èdè yorùbá kà dáadáa àti fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga àti fún àwọn ọmọ mìíràn tí wọ́n wà ní ipò iwájú ní ọ̀gá iléèwé st andrew river school ọ̀yọ́ ní ọdún 1930 ni o àtọ̀ títí dọ́dún 1939 bí mo bá kúrò ẹ̀ mọ́ ẹja mi. Hmm. èmi ni àkàrà oògùn ọ̀kan nínú àwọn ògbójú ọdẹ ayé àtijọ́ ọdẹ ní bàbá mi tó bí mi ń ṣe o olóògùn hánhán sì ni pẹ̀lú bàbá mi ní ẹgbẹ̀rún àdó atọ́ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rin òǹdè rẹ̀ sì jẹ́ ẹgbẹ̀ta ọ̀tàlélúgba sìgìdì níbẹ̀ nílé wa bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀sán yìí bẹ̀ wọn ò ṣe é fi ẹnu sọ àǹjọ̀nú ní sọ ilédè bàbá mi bí ò bá sí nílé nítorí kò sí ẹni tí ń wọ ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni o sọ bàbá mi ṣe lóògùn tó yìí síbẹ̀ kò mọ̀ ká apá ìyá mi nítorí pé ògbólógbò hánrán ó ti yé ni ìyá mi ṣe wòmí ọ̀rẹ́ mi tó bá tí ì ní ìyàwó jọ kò dáa kí ìyàwó rẹ má ní ẹwà o kí ẹ má bẹ́ẹ̀ tètè sú ara yín kò dáa kí ìyàwó rẹ má ní ọgbọ́n orí kí ẹ lè bá ara yín ṣe dọ́gbandọ́gba ohun tí ó ṣe pàtàkì ni pé ìwà ìyàwó òde ò gbọ́dọ̀ burú bó tilẹ̀ jẹ́ pé òun ní ọmọ pọnmi fún ọ yóò sì mọ oúnjẹ fún ọ yóò sì mọ púpọ̀ nínú àṣírí rẹ ọlọ́run ti dá obìnrin mọ́ ni tímọ́tímọ́ tó fi jẹ́ pé sàṣà ọ̀nà ni wọ́n lè gbà mọ́ni nígbà tí mo bá sì ń sọ ohun tí ojú abá mi rí nípa ìyàwó rẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rù abà ọ́ gidigidi. ní àkókò ìgbà kan ọmọ mẹ́sàn-án ni bàbá mi bí èmi àkàrà ogun ní àgbá gbogbo wọn ìyàwó mẹ́rin ni ó ní pẹ̀lú ìyá mi ògbólógbòó sì ni ìyáálé gbogbo wọn <laughs> òun bí mẹ́rin òun tó tẹ̀lé bí méjì ẹ̀kẹta bí mẹ́ta ẹ̀kẹrin ò tiẹ̀ bí rárá nígbà tó wá di ọjọ́ kẹjọ kan ọ̀kan nínú àwọn ìyàwó ìyá àti ìyá mi jà wọ́n mà kó ẹjọ́ lọ sí ọ̀dọ̀ bàbá mi o ó sì dá ìyá mi lẹ́bi ó sì bẹ̀rẹ̀ sí ìwìwà ògbólógbò rẹ̀ ló bá pa ọmọ mẹ́jọ o àti ìyàwó mẹ́ta kí ọdún náà tó parí ó wá jẹ́ pé ó ku èmi nìkan gẹ́gẹ́ bí ọmọ àti onìkan gẹ́gẹ́ bí ìyàwó lẹ́yìn rògbòdìyàn yìí bàbá mi gbéra ó lọ sí ìgbé ọdẹ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nígbà tó pẹ́ tó ti ń ṣe ọdẹ nínú igbó rẹ̀ ó jókòó lé orí òkú igi kan báyìí ó ń sinmi nígbà tó ṣe dé ó fẹ́ gbé ìbọn rẹ̀ kó kúrò ńbẹ̀ ni ó rí i pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí là èéfín sì bẹ̀rẹ̀ sí rú jáde láti inú ihò ilẹ̀ wa bàbá mi bá gbé ìbọn rẹ̀ pé kó ńbẹ̀ pé kó kúrò níbẹ̀ èéfín yìí mọ̀ parapọ̀ ló bá di géńdé ọkùnrin kan tí ó mú idà lọ́wọ́ ó dẹ̀ ó kégbe mọ́ bàbá mi pé kí ó dúró ó ní ìwọ mọ̀ pé èmi iṣẹ́ ara ayé nìdan ìsálú ọ̀run ni mo ti wà ìwọ náà ni mo sì wá wá ibikíbi tó wù kọ́ wọ̀ lónìí àfi bí mo pa ọ́ dandan <laughs> eléyìí ababa mi lẹ́nu tó bó tilẹ̀ jẹ́ pé olóògùn ní síbẹ̀ kì í ṣe ẹnìkan dédé bi ó wí à èé àti rí lépa ẹ̀mí mi ó nígbà ìwọ ò mọ̀ wípé o ti bá iṣẹ́ ọwọ́ ẹlẹ́dàá rẹ jẹ́ tó bẹ́ẹ̀ tí o rán ènìyàn mọ́kànlá sí ọ̀run ní àkókò tí ọlọ́run ọ̀dá fún wọn. ó ní à bó bá ṣe eléyìí tí ìwọ ń wí nì èmi kọ́ lẹni tó ń wá o olówó ò ní owó rẹ̀ kí n máa ṣe ìlara bí olóúnjẹ ń jẹun àfi bí mo lọ ní tèmi bólómi ń mú mi àfi bí mo lọ ní tèmi èmi wá ẹ àti ní tìwọ́ ọ̀pá mi lérí ohun tí èmi ṣe èmi ò ṣe ẹbọra náà dúdú àbá mi lóhùn pé ìwọ kì í fi ọwọ́ ara rẹ pa ẹlòmíràn ṣùgbọ́n ìwọ a máa kó ìyà rẹ jẹ ọmọ ọlọ́mọ tó bẹ́ẹ̀ tí ìwọ fi rán èèyàn sí ọ̀run ìwọ fi ojú rẹ lẹ̀ lọ fẹ́ ògbólógbòó àjẹ́ níyàwó ó rere ló rò pé òun ṣe lójú ara rẹ ó tún la ẹnu rẹ pé ò ṣébi rí àfi bí mo pa ọ dandan lẹ́yìn náà ni bàbá mi wá rántí irú ìyàwó tí ó ní ó ní àmọ́ níyàwó ni n ò kápá rẹ mo kàn ń ṣe bí ọkọ lásán wò ó dákun mọ́sà ìdáríjì mi ẹ bọra ìsálú ọ̀run dáríjì bàbá mi lóòótọ́ kò pa á mọ́ ṣùgbọ́n sọ fún kó pa ìyàwó rẹ̀ àjẹ́ náà nígbà tí bàbá mi ó sì fi kúrò níbi tó wà yìí ọjọ́ ti lọ òru ti ru kò lè padà sí ìgboro ìlú wa mọ́ ó wá gbé ìbọn rẹ̀ ó padà bọ̀ wá sílé ó wá jẹ́ pé ibi tó ń gbà bọ̀ yóò jẹ́ ọ̀nà àwọn ọ̀nà tóóró kan ó jẹ́ ọ̀nà tó ró kan ibi tí ó sì ń gbà bọ̀ ó ní láti kan oko ilá rẹ̀ kan bó sì ti kù díẹ̀ kó débi oko ilá náà ní orí tí ẹnìkan ń bọ̀ bàbá mi gungi ló ń wo ohun tí olúwa rẹ̀ fẹ́ ṣe kò pẹ́pọ̀ tó gungi náà ní orí pé ẹnìkan wọnú òkìtì ọ̀gán ó bá bẹ̀rẹ̀ sí ká ilá jẹ àgbòrín kan jáde níbẹ̀ ni bàbá mi bá da ìbọn bò gba òtí ìbọn dún lára àgbòrín náà báyìí igbe èèyàn lókè ó ní mo gbé o mo gbé o inú ayérètí bẹ nínú oko ilá náà ni bàbá mi wà ní ní bàbá ní bàbá mi sùn mọ́jú ọjọ́ náà nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì ó lọ wo ibi tó ti yìnbọn lu àgbọ̀nrín lánàá ṣùgbọ́n ẹ̀jẹ̀ lórí nílẹ̀ ẹlẹ̀ ó sì tò ẹ̀jẹ̀ náà títí tí ó fi dé yàrá ìyá mi láti orí rẹ̀ láti orí rẹ̀ dé òkè jẹ́ ti ènìyàn ìyókù jẹ́ ti àgbọ̀nrín pátá àṣé òun ló di àgbọ̀nrín tó wá ká ẹ lájẹ lóru bẹ́ẹ̀ ni bàbá mi ṣe pa ìyá mi o bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú pẹ̀lú kò sì ju oṣù kan lọ lẹ́yìn rẹ̀ ni bàbá mi kú láti ìgbà náà ni mo ti di ọkùnrin aláìní ìyá àti ọmọ aláìní bàbá bẹ́ẹ̀ ni ìtàwọn òbí mi parí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ mi lágbà tí mo ti mọ bí ọmọ ọdún mẹ́wàá ni mo ti bá bàbá mi lọ sí ìgbẹ́ ọdẹ òun sì kú nígbà tí mo di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún géré nígbà tí mo di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo ti dá ìbọn mi ní fún ara mi nígbà tí mo di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dínlógún ọwọ́ mi ti ń pa irin ìbọn mi ti ń pa ẹfọ̀n ṣàṣẹ ẹranko ni ìbọn mi ò tí ì lè pa nígbà tí mo wá di tí mo wá di ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ni mo bá igbó àbàmì kan lọ lẹ́bàá ìlú wa orúkọ igbó náà máa jẹ́ igbó irúnmọlẹ̀ ibẹ̀ ni àwọn ẹyẹ ti ń fọ̀n bí ènìyàn ibẹ̀ ni àwọn ewé ti ń ta ọjà fún ara wọn tí wọ́n sì ń ra ọjà ah igbó burúkú ni igbó irúnmọlẹ̀ ń ṣe ibẹ̀ ni ibùgbé àwọn abàmì ẹyẹ egungun ó rẹ̀ mí díẹ̀ lálẹ́ ọjọ́ tí mo dé ọ̀hún n ò lè tanná ṣe ọdẹ mọ́ ṣùgbọ́n mo dá iná sí inú ìgò igi kan báyìí mo sun iṣu ewùrà jẹ nígbà tí mo jẹ iṣu ewùrà tán mo mú ìbọn mi mo kì í dáadáa mo gbé e sí ìgbèrí mi mo kó àwọn ewé tí ó fi fi tirẹ̀ sílẹ̀ bó tẹ̀ jẹ́ pé tọ̀sán tòru ni wọ́n máa ń káàkiri nínú igbó náà síbẹ̀ òru gan ni iṣẹ́ wọn àkókò ìgbà náà ni wọ́n sì máa ń kó ẹjọ́ lọ sí ọ̀dọ̀ ọba wọn orúkọ ẹni tí ń jẹ́ olórí igbó àánú ṣe mí láti sọ fún ọ wípé ibi tí mo wà yìí gan ni ọba àwọn wọ̀nyí wà títí tí mo fi sùn ní tèmi ò mọ nǹkan kan àtìgbà tí àwọn ewé ń kígbe ọjà tí wọ́n ń tà ní ẹ̀rú bà mí mo sáré fàmọ́ ìtàkùn igi ìjọba mo gùn lọ sí òkè téńté nígbà tí mo wá dé orí òkè lọ́ọ̀tán iná ńlá kan bẹ̀rẹ̀ sí jó ní ìsàlẹ̀ ilẹ̀ èyí tó mú kí gbogbo agbègbè náà mọ́lẹ̀ kedere láìpẹ́ ni ọ̀kan nínú àwọn ewé dáhùn ní akéwì o láìpẹ́ ni akéwì bẹ̀rẹ̀ sí kéwì rẹ̀ lórí olórí igbó olórí igbó ìwọ ni ọlọ́jà ẹ̀wìn mo ní ìwọ ni ọlọ́jà ẹ̀wìn kò sí ọlọ́jà tó dàbí rẹ̀ apá ọmọ aráyé ni ìwọ fi ń jẹ iyán gẹ̀ǹgẹ̀ àyà wọn ni ìwọ fi ń jẹ ọkà àtàrí wọn ni ìwọ fi ń mọ ẹ̀kọ olórí igbó dá wa ojú rẹ ń bẹ ní ìbàdí rẹ tó tanná ṣẹṣẹ láìpẹ́ ni olórí igbó pàápàá kéé tí àwọn ẹyẹ tí ó sùn jí ní ìtẹ́ wọn tí àwọn ẹja ńláńlá sá lọ sí ìsàlẹ̀ ibú omi òkun tí àwọn ewéko ìgbẹ́pá lọ́lọ́ ohun kan kò lu èkejì kẹ́kẹ́ pamọ́ igbó lẹ́nu ó ní hee iná ti ń bẹ lódò ẹsẹ̀ owó ọmọ aráyé ni o olórí igbó ò lè wá mọ́ o ẹ̀yin ẹbọra ẹ̀yin wọ́n ẹ̀wọ́ nǹkan dùgbẹ̀dùgbẹ̀ tí ń bẹ lọ́rùn lókè wéré àwọn èyí gbójú sókè wọ́n rí mi ah oníjójú aláyọ̀yọ̀ wọ́n ń dámúsò nítorí ìlú wọn fẹ́ pa mí jẹ bí tí wọ́n sì ti ń gbìyànjú àti rémi lulẹ̀ ni mo ti rántí oògùn kan báyìí ègbé wéré mo pé mo bá ara mi ní yàrá mi ègbé ti gbé mi délé Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè rí bó ṣe ń lọ wò nígbà gbogbo ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa kí ẹ lè máa rí wò ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ like ẹ kẹ comment ló bá tán gbogbo ìgbà tí ròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni ẹ máa wò ó lóní Bembeyeke.